الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدا قفوا الله أترويكاتي قفوانا بها محمد صلى الله عليه وسلم تكاتي جناكي أمبا كبا من أرالي لقبا من صحابة لي àti gbogbo wa náà ní àpapọ̀ eléyìí ni ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ń ṣe lọ nù tíra al-Qawa'id al-Arba' ti sheikh al-Islam Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala tí a máa tẹ̀síwájú níbi tí a ti dúró ntí akàgbẹ̀yìn ní àdúrà àwọn àdúrà tí bàbá ti síwájú ìbẹ̀rẹ̀ tíra wọn yìí nítorí tí ń ṣàdúrà pé kọ́lọ́n kò ṣe é inú àwọn tọ́lọ́run bá ṣoore fún tí ó lè dúpẹ́ bákan náà kọ́lọ́n kò ṣe inú àwọn tọ́lọ́run bá fàdánwò kàn tí ó lè ṣe sùúrù bákan náà kọ́lọ́n kò ṣe nínú àwọn tó jẹ́ pé tó bá ṣe wọn lè túbà àbánimẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá pé sára yẹn àpẹẹrẹ oríire ni. wọ́n tẹ̀síwájú pé ẹ̀ẹ́làm wà lọ́mọ arṣadaka allah li ta'ati kọ́lọ́n bá subhanahu wa ta'ala kó fi ẹ ṣe kòńgẹ́ kó fi ẹsẹ̀ lé náà láti máa tẹ̀lé tọ́lọ́n eléyìí ni àdúrà tí àbá tún kọ́ tẹ̀síwájú ká tó ṣàlàyé ní tó yẹ ká mọ̀ tán fẹ́ sọ ẹni kọ́lọ́n bá sùfánà wa tààlà kó fi ẹsẹ̀ kò ń gẹ́ láti máa tẹ̀lé tọ́lọ́n kó tó ẹ̀ sọ́nà ilé àdúrà tó ṣe pàtàkì ní torí gbogbo àná la mọ̀ pọ́nrán yẹn ló jẹ́ fún wa ká tẹ̀ lọ́lọ́n àwa máa gbìyànjú à á ṣe kìràkìtà láti máa ṣe tọ́lọ́n láti máa tẹ̀ lọ́lọ́n ká máa ṣe tọ́lọ́n bá fẹ́ ìtí ò bá fẹ́ ká jìnà sí bó bá ti tún wá gbìyànjú yìí náà á fi rú àdúrà tí wọ́n ṣe yìí a tún máa fi tì í torí pé àwa gbèrò kátẹ̀lé tọ́lọ́run bá ti gbèrò nǹkan ṣíṣe rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run ni wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹ lè gbèrò nǹkan kan pé ẹ fẹ́ ṣe kẹ́rí ṣe àyàfi kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó fẹ́ ẹgbẹ́ táwa fẹ́ tá a fẹ́ ṣe àá gbìyànjú láti ṣe àti tó wá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n ṣe lọ́rùn afẹ́ tẹ̀ lọ́lọ́run ba torí a mọ̀ pé ibi ìtẹ̀lé tọ́lọ́run ba yìí ní oríire wà ibẹ̀ ni ọlá wa wà àwa gbìyànjú láti tẹ̀lé tọ́lọ́run àti tó máa fi àdúrà tì í. bàbá ni wàá lọ mọ̀ pé anal hanifiya ta millatu Ibrahim lọ mọ̀ pé hanifiya òun náà ni ẹ̀sìn anabiwa Ibrahim hanifiya lẹ́sìn ẹ̀ tí wọ́n ní jẹ́ hanifiya bàbá ṣàlàyé rẹ̀ fún wa pé huwa an ta'budallaha wahdahu òun náà ní kọ́ máa sin náà ọba nìkan ṣoṣo kọ́ máa sin náà ọlọ́run ọba tí ó dẹ nìkan ṣoṣo wahdahu mukhlisan lahu ddin kẹ́sì yẹn mọ́ kó jẹ́ nítorí tiẹ̀ ìyẹn pé gbogbo tí ń jẹ́jọsìn èyí tá a fọkàn ṣe ni èyí tá a fẹnu ṣe ni èyí tá a fara ṣe ni èyí afọ a fowó ṣe ni gbogbo ẹ pátá ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan là á máa ń ṣe fún o nìkan ló lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹlòmíì bá ní ń bá nípe ń bẹ̀ kò sí lọ́run nìkan ṣoṣo kò mọ̀ pé nǹkan mi ní dẹ́yìn ọlọ́run kò forúkọ kan yàtọ̀ sórúkọ ọlọ́run rẹ̀. kọ́ mọ́ pa nǹkan fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n kọ́ mọ́ forí kanlẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n kọ́ mọ́ fi orí balẹ̀ fún nǹkan míì yàtọ̀ sọ́lọ́n ọba ọba àlekèọ́lá eléyìí ní ń jẹ́ sí òdodo kásìn nìkan ṣoṣo mukhlisan la udin kẹ́sìn yẹn wá mọ́ kó mọ́ lábàmọ́ bí omi tá a gbé kalẹ̀ tí nǹkan kan ò kàn bí aṣọ funfun tó mọ́ nigínigín tí nǹkan kan ò kàn sí kódà ìjọsìn wa tó gbọ́dọ̀ mọ́ jù bẹ́ẹ̀ lọ kò gbọ́dọ̀ sí ẹbọ ń bẹ kò gbọ́dọ̀ sí kárí mi ń bẹ ká ṣe ń torí tọlọ́run nìkan ṣoṣo ká má ṣe ń torí ẹ̀dá kan ká má ṣe ń torí kankan tá à ń wá ní nǹkan àǹfààní ayé ká má ṣe ń torí yìí àbí káwọn yẹn lè gbọ́ kásí nítorí tọ́lọ́run nìkan ṣoṣo bákan náà kó mọ́ kangakanga kádàádáa lẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ eléyìí ní jẹ́ pàǹsìn lọ́run nìkan eléyìí ní ẹ̀sìn ànábì Ibrahim alhanifiya tó ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ní kí èèyàn máa sin lọ́run nìkan ìrẹ́bá ní alhanifu lèèyàn pé hanif ìtọ́lọ́run fi ròyìn ànábì Ibrahim alayhisalam òun náà ní almuqbilu ala Allahi almu'ridu amma siwa yẹn pẹ́ tó dájú kọ lọ́run nìkan ṣoṣo tí ogun orí kò ń bi nǹkan mi táwọn èèyàn ń pè ilé lẹ́sìn anábíà Ibrahim alayhisalam ní ìtì ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ṣàlàyé fún wa nínú alukur'an alkarim ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní kánà Ibrahim ummatan qanitan lillahi hanifa Ibrahim tẹ́rí umma ìjọ kan lòun nìkan ṣoṣo bó ṣe jẹ́ ẹ̀yìn kan ìjọ ni ìyẹn pé àwùjọ ni àbí ká ní ó mọ aṣíwájú ni kí gbogbo àwa yòókù wa máa darí sọ́dọ̀ rẹ̀ torí pé tó mọ̀nà ẹ̀fà tẹ̀lé ni aṣíwájú ni ìjọ kan ni kọ́ ni tan lè la ẹni tó yẹ pọ́ lọ́hùn nìkan ṣoṣo ní máa ń sìn ni hanifan tó dúró déédé lórí ìjọsìn ọlọ́run tí èyí ṣẹbọ wà lámúyà kúmínà mùṣìríkìn èyí ṣẹbọ ọlọ́run tó wá ròyìn rẹ̀ síwájú pé ṣáàkìrọ́lẹ̀ àníọ́mìhì ẹ̀ tí máa ń dúpẹ́ fọlọ́run ni ṣe ànábì Ibrahim lọ́lọ́run ṣàlàyé fún wa nígbà tó lọ́wọ́ aróyìn ẹ̀ tán wá parí ẹ̀ pé súnmọ́ àwòháínà ilayk lẹ́yìn làwọn aránṣẹ́ sí rẹ̀ Muhammad tọ́lọ́run bá ti fi ránṣẹ́ fánábì pé òfin rèé tọ́lọ̀ sọ pé òun nìkan ló dáa ní ayé kó tó òfin fún mi àti ẹ náà kí ló ọlọ́run sọ fánábí wa Muhammad ọlọ́run àná tẹ́sí ẹ pé àní tẹ́bẹ̀ ìmẹ́lẹ́ta Ibrahim hanifa kọ tẹ̀lé lánàá Ibrahim hanifa ẹni tó jẹ́ pé ọlọ́run nìkan ló dájú kọ kò sí nǹkan mí ní dẹ́yìn ọlọ́run kò pè nǹkan mí kò bá wọn ṣẹbọ lẹ́yìn ọlọ́run ó bá àwọn ìjọ rẹ̀ tí wọ́n ń ṣẹbọ kò bá wọn yà sí ó gbógun tẹ bọ ó takùnrin lórí ẹ kò ní pín ń bẹ rárá yẹn ló fi sọ pé ní wajjahtu wajhiya lilladhi fatara samawati wal arda hanifa ẹ̀mùdájú omi kọ ọlọ́run ọba nìkan ṣoṣo ọba tó dá sánmà àtìlẹ̀ ọlọ́run wa ń pè ànábì wa Muhammad sallam pé tẹ̀lé lánàá ànábì wa Ibrahim ẹni tó jẹ́ hanifa ẹni tó ń sin lọ́wọ́ nìkan tí è ṣe lẹ́bọ̀ àṣẹ tọ́lọ́run pafá anábì àwọn ọ̀sọ́lá ó jáde fún ẹnì kọ̀ọ̀kan wa náà pé ẹ̀sìn anábì Ibrahim tí í ṣe ìsìláàmù yìí òun náà ni kí ògbó wa náà kí adúlé lórí eléyìí ní jẹ́sìn lọ́wọ́ wa subhanahu wa ta'ala wọ́n asìlámà ọmọ asànù dínà ní asìlámù wajhahu lillah wa amila salihan wa huwa muhsin ìyẹn pé ní kò sẹ́ńtẹ́sì yẹn dáa tẹ́ni tó dájú rẹ̀ kọ́ ọlọ́run bá nìkan ṣoṣo wàhù amọ́sìn tó ti ń ṣẹ̀sìn yìí dáadáa tó fi tẹ̀lé lánàá ànábì wàtábà millata Ibrahim hanifa ẹni tó tẹ̀lé lánàá ànábì wa Ibrahim ẹni tọ́lọ́ ní kó wá sin lọ́run nìkan ṣoṣo tí èsì nǹkan mi lẹ́yìn ọlọ́ ilé lẹ́sìn ànábì Ibrahim tọ́lọ́ ń pa àwọn ẹ̀dá tá a wá lẹ́yìn láfẹ́ ká tẹ̀lé lánàá gbogbo ẹni tí ó wá ń pàpọ̀ mọ́ra báwọn ní bá ṣe pẹ̀lú anabi Ibrahim ṣùgbọ́n ń pè nǹkan mi dẹ́yìn ọlọ bí àwọn jù bí àwọn kọrin yó bí àwọn ẹlẹ́bọ àwọn eléyìí ọ̀tọ̀ nílànà wọn ọ̀tọ̀ ìlànà anabi Ibrahim kódà bí wọ́n pàpọ̀ mọ́ra rẹ̀ ìlànà bá sùfàánù àtàlà fi ń sọ fún wa pé àmọ́ máa kánà Ibrahim Yahudiya anabi Ibrahim ò ṣe jù o wọ́n jù bá sọ pé ní Abraham àwọn ń tẹ̀lé ara kìí sara yín o torí pé ẹ̀yin ń pe nǹkan míì tó yàtọ̀ sọlọ ṣoṣo tọlọ ẹ̀ ń pe nǹkan míì tó yàtọ̀ sọlọ ọlọ́ni ànábì Ibrahim sara yín o wàlá nasraniyya bákan náà ẹ̀yin kọrin yóò dẹ̀nkọ́ Abraham Abraham ẹ̀ ṣe ara yín o kìí ṣe kírísítẹ́nì kí wọ́n ní wàlákin kánà hanifa muslima ní ṣùgbọ́n abrahamu yìí hanifa olùsílọ́ nìkan ni tó jẹ́ mùsùlùmí ọmọ kánà minal mushrikin kìí sì sínú àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ gbogbo lànà táwọn yẹn láwọn yẹn fi ń sin lọ́run léni anabi ibrahim kìí ṣe lànà àfìlànà ìsìláàmù nìkan ìlànà bá sùfàánà wa ìmí sọ fún wa pé ká tẹ̀lé lánàá rẹ̀ ṣùgbọ́n àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ táwọn náà ń pàkó mọ́ra pé ní bàbá àgbàgbọ́ ni tiẹ̀ làwọn ń tẹ̀lé ọlọ́run ní wọn tẹ̀lé o nǹkan míì ni wọ́n ń ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi fún wa láàyè pé anabi Ibrahim olùsìnlọ́ọ̀ nìkan ṣoṣo ni kì í ṣe lẹ́bọ àwọn akọrin yóò lé ní wọ́n ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run wọ́n ń pa anábì wa Ìsá so anábì Ibrahim tẹ́lẹ̀ e bátan yìí òun ò yẹ ṣe bẹ́ẹ̀ ọlọ́run nìkan ní ń pè bákan náà àwọn ẹlẹ́bọ náà lè pàtàkì pẹ̀pẹ́ ó tan máwọn náà ọlọ́run ní wàmà káà náà mìíràn mùṣìríkì kìí ṣe ẹ̀yìn ẹlẹ́bọ náà àti kọrin yóò àti àwọn bọ́gìbọ̀pọ̀ ìkan kan náà ni wọ́n láspẹ́ẹ̀tì pánpẹ́ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ kí wọ́n á lókúta níbi Ibrahim ò jẹ́ kò jẹ́ kankan ju mùsùlùmí lọ ìyẹn ni bàbá ń sọ fún wa ń bì pé lọ́ọ́ pé hànífíyà ìsìn nìkan ṣoṣo àìmọ́ pa ẹbọ pọ̀ mọ́ ìjọsìn ọlọ́run àìmọ́ worogún pẹ̀lú ọlọ́run níbi ìjọsìn òun náà ni ẹ̀sìn ànábì Ibrahim ẹ̀rí bí bàbá ti sọ nínú tírà wọn al-Qawaid al-Arba'i bẹ́ẹ̀ nana sọ ní al-Usul al àwọn ajẹ́kọ̀ọ́ yà pé wà bidhalika ẹ̀rí eléyìí gangan pé ká wá sí lọ́n ká má sí nǹkan míì pẹ̀lú ọlọ́run ká tẹ̀lé ànábì wa Ibrahim alayhi salam amọ̀rọ̀ lọ́wọ́ ṣẹ̀mí anas lọ́lọ́run pa gbogbo ẹ̀dá láṣẹ tọ́lọ́run ní ká wáyé wá ṣe nu ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ń dédé dá àwọn àlùjẹ̀nu àtàwọn èèyàn lásán ń dédé àwọn lásán kankan wáyé rárá ó ní nǹkan tí mo torí ẹ̀dá wọn kí wá ní torí kan náà ìlàlì àbùdù òun náà nìkan wá sìn mí kan wá sìn mí kí ni túmọ̀ ká wá sìn lọ pé ìfọ̀rọ̀dùhù ta'ala bil ibada ká wá sìn òun nìkan eléyìí ni tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó torí ẹ̀dá wá sí ayé eléyìí náà wá ní ànábì Ibrahim alayhi salam tí ó dúró lé lórí tó jẹ́ ní ìṣíwájú wa lórí ìlànà yìí ọlọ́run bá subhanahu wa ní fi ń pè wá pé ká tẹ̀lé ìlànà ànábìwá Ibrahim alayhi salam ilé ìlọ́lọ́run pa gbogbo àwa ẹ̀dá láṣẹ pátápátá nítorí ẹ̀ ni ó sì fi dá wa. àwọn aṣọ pé ní fáìzà àròfta tí wọn náà bá wá mọ̀ pé àna Allah khalaqaka li ibadati tó mọ̀ pé nítorí ìjọsìn lọ́lọ́run fi dá ẹ̀. yẹ pé ọ̀rọ̀ tí ń bọ̀ lẹ́yìn yìí yóò ní í ṣe pẹ̀lú tàkọ́kọ́ yìí ẹni tó bá mọ tàkọ́kọ́ ìmẹ́lẹ̀ kejì yóò ṣàǹfààní fún ẹni tó bá mọ̀ pé nítorí ìjọsìn lọ́n fi dà ọ̀rọ̀ tí àwa fẹ́ sọ lẹ́yìn yìí yóò wúlò fún ṣùgbọ́n ní tálẹ̀ mọ ṣàlàyé nǹka ọ̀ tí ń tọ́ wáyé wá ṣe ni ọmọ kújọsìn náà òun lè tí láǹfààní lórí tí ń bọ̀ torí pé ní kò tí mọ̀ ń tọ́ wáyé wá ṣe ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ́ni náà bí wọ́n ṣe rí nu wọn tí mọ̀ ń tọ́ wáyé wá ṣe wọ́n kàn ń lọ wọ́n ń bọ̀ láyé látara pé ní wọn mọ nǹkan tọ́lọ̀ ń torí ẹ̀dá wọn ẹlòmíràn rò pé oúnjẹ kó mu lásán tọ́lọ̀ ń torí ẹ̀dá wọn ni ẹ̀rù rò pé ní kó ń ṣiṣẹ́ láyé kó ń nípò ńlá torí tọ́lọ̀ ń torí ẹ̀dá wọn ṣùgbọ́n eléyìí ó takò ń tọ́lọ̀ ń ṣe lálàyé fún wa nípa bíbẹ wa nílé ayé kíná àlàyé tọ́lọ́ ń ṣe òun náà ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun òun déédéé dáwọn àlùjànnú àtẹ̀yànjú pé ká wá sinmi lọ ìjọsìn ní ń ta wá ṣe láyé rọ́mbà subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ pé wa ma umiru illa liya'budullah òun pa wọn láṣẹ kankan ju kán wá sí náà wọn bá lọ. mukhlisina la'uddin kan sì jẹ́ kẹ́sìn yẹn mọ́ nítorí ìtọ́lọ́ fún ọlọ́run nìkan hunafa kan kúrò ebo di torí ẹ̀ dá wa nu gbogbo aná mọ torí ẹ̀ ṣe kìtàkìtà láyé ni torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wò wáyé tí ò bá sin lọ kò sí ayé wa. bàbá wa sọ pé ní wàá lọ mọ̀ pé ní ìjọsìn lọ́lọ́run torí dá ẹ tó bá ti wá tún wá lọ mọ̀ pé annal ìbáadàtà látò sáàmà ìbáadàtà illa ma at-tawhid wá lọ pé ìjọsìn tá ń sọ yìí o àti ilé pé níjọsìn tó lálàáfíà àyàfi téèyàn mọ́ lọ́wọ́ balẹ̀ ọ̀kan ṣoṣo téèyàn bá lóun sin lọ́wọ́ tí ò mọ́ lọ́wọ́ lẹ́yọ̀ ọ̀kan ṣoṣo tó tó sin nǹkan míì ìjọsìn rò lálàáfíà. torí pé bá sùfánà gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ ọlọ́run lẹ́yọ ọ̀kan ṣoṣo tí ń ṣe nǹkan mí ń dẹ̀yìn tó wá jọ́sìn ọlọ́run ní ẹbọ ṣíṣe nínú tí mo ń sì jẹ́ ni ọlọ́run fi bẹ́ẹ̀ nìkan ṣeré kódà àwọn ọlọ́run ọlọ́run fi bá wọn gẹ́bí Lukman alayhisalam bó ti ń sọ fọ́mọ tiẹ̀ ẹrú rẹ̀ bí ṣe jẹ́ Lukman ó sọ fọ́mọ rẹ̀ pé ní àbùnà yà la tushrik billah eré ọmọ mi má ṣe bọ sọ́lọ̀ inna shirka la zulmun azim torí pé bọ́ ṣíṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó tóbi ni kò sẹ́sẹ̀ tó tó ṣe bọ́ ọlọ́run nígbàjọ́sìn rẹ̀ wíwà kókò jọ́sìn náà ni ọlọ́run bá wa ta'ala ń sọ an'am nígbà tó ròyìn àwọn ànábì ọlọ́run tán ọlọ́run wà láwọ aṣírọ̀kù àwọn ànábì ọlọ́run yìí tí wọ́n jáyàn fẹ́ mi yìí tó ń ti bó ṣe jó lólùfẹ́ tán bá ṣẹbọ làhábìtọ̀ ánìhùn màkánù àmàlù gbogbo tí wọ́n ń ṣe níṣẹ́ ni ó bàjẹ́ ẹbọ ìwọ ni tí mo ń ba ìtẹ̀yìn bá gbé kalẹ̀ jẹ́ níjọsìn àwọn ènìyàn máa gbà ní àdúrà ló máa ṣe tí ń bá ti ń ṣe bọ́ sọ́lọ̀ ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ ìlọ́run sọ fún àwọn àṣọlá náà nínú sọ́tò zumar ọlọ́run ní ilà in ashrokit ìrẹ́ muhammad bọ́ bá ṣe bọ́ láyé àbátọ́ na amalok tó bá lọ ṣe bọ́ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ o alátakùn náà nà mí nàlẹ́ wọn bẹ̀ nínú àwọn ẹni òfo jẹ́mọ́ ìgbà tọ́lọ́run bá nàbí rẹ̀ sọ̀rọ̀ báyìí lọ́nà tó lágbára ẹ̀rí eléyìí kí ni ó kọ́ wa yóò kọ́ ayé pé ní èèyàn ò gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ nínú ìjọsìn torí pé ẹni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ẹ̀wù bọ́lọ̀ ń ṣe bá sọ pé tọ́ bá ṣẹbọ ń bàṣẹ jẹ ẹbọ máa ń bàṣẹ jẹ ni ìlànà fi ń pa á láṣẹ pé ká sin náà nìkan ṣoṣo ká má ṣẹbọ bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala onífàmọ́n kánà yarju liqa'a rabbih ẹnikẹ́ni tí ń bá ń retí kóun bá ọ̀nà ọlọ́run bá pàdé kọ́nà bá sùfánà wa tààlà kó fún sílé ìdẹ̀ra lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama fàlìyà amala amalan saliha kó yà máa ṣiṣẹ́ rí iṣẹ́ wo là ń pè ní iṣẹ́ rí oníṣẹ́ tó bá bá ìtànàbí mú wa tó bá bá mu tí ó yàtọ̀ sí bá nàbí ṣe mú wa kìí ṣe ní téèyàn wò fún rárá rẹ̀ pa ẹ kí n máa ṣe léyìí tí ó sì lákọọ́lẹ̀ yìí ni mo jẹ́ bídà iṣẹ́ tó lákọọ́lẹ̀ tí ó yàtọ̀ sí bá nàbí ṣe mú wa òun là ń pè ní iṣẹ́ rí ìyẹn níjẹ́ kí yẹn rí ọnu ọlọ́run tí bá tí wọ́n ń ṣe wala yushrik bi ibadati rabbihi ahada tí bá tí wọ́n ń ṣe kó mọ́ mọ́ orogún pẹ̀lú ọlọ́run lórí ìjọsìn tí ń ṣe ìyẹn pé kó má ṣe ìjọsìn fún nǹkan mi tó yàtọ̀ fọlọ́run ìlò jẹ́ kí ó bá yọ̀nù ọlọ́run àpàdé nu àìpẹ́ ìṣiṣẹ́ eré kó bá lánàá anábì mu kò tíì tó bí kéèyàn tún fi kún àìmọ́ṣẹ̀bọ̀ sọ́lọ́run tòtẹ́yìn bá ṣiṣẹ́ tẹ̀bọ̀ bá wà ń bẹ ọlọ́run nígbà ọlọ́mọba subhanahu wa ta'ala onímọ̀ kánà lil mushrikina an ya'muru masajida Allahi shahidina ala anfusihim bil kufr ulaika habitat a'maluhum ọlọ́run kò tọ́ fún mùṣìríkí àwọn ẹlẹ́bọ kánà náà wálé ọlọ́run kánà láwọn ajọ́sìn fọlọ́n bẹ́ẹ̀ shahidina ala anfusihim bil kufr táwọn náà mọ̀ lọ́kàn báwọn ń ṣe bọ́ sọ́lọ́run ọlọ́run torí pé àwọn ẹni yìí wùláìka habitọ́tì àmàlùhùn gbogbo iṣẹ́ àwọn tó ṣe gbogbo iṣẹ́ àwọn ẹni báyìí ló ti bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tó náà ló ń kírun lẹ́yìn tí ń tọ́jú bọlé aláwo tí ń bá wọn gbégun tí ń bá wọn sọ̀rọ̀ àti gbogbo ẹnikẹ́ni tó ló gbàwẹ̀ tí ń tún gbé nǹkan sóríta ẹ̀rí kó kíyèsíra rẹ̀ torí pé ibi tí ń ṣẹbọ àwọn ìjọ sì ti ń ṣe ń bàjẹ́ ìyẹn ló fà bàbá ń fi rinlẹ̀ fún wa pé ìjọsìn àti ilé pé ìjọsìn ó tẹ́ bọ́ bá ti wà ń bẹ̀ tí n bá ti ń ṣẹbọ kò sí ìjọsìn o mo fẹ́ tó wò ṣe kódà kó tóbi lójú ẹ̀ kó wúwo kó kàǹkà lọ́dọ̀ rẹ̀ kò jẹ́ kankan wájú ọlọ́run wọn bá subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ nípa àwọn kèfèrí oníwà qadimuna ila ma amilu min amali ìyẹn pé gbogbo iṣẹ́ tán ṣe síwájú láti mọ̀ kò pamọ́ sí wa faja'alnahu haba'an mansura àwa sọ di àbá eruku tó fẹ́ lọ ìyẹn pé bí ẹni tó gbé nǹkan bí eruku kẹrùkalẹ̀ ní tábẹ́ wá fẹ́ tó fẹ́ gbogbo ẹ̀ dànù bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹni tí ń ṣe bọ́ bẹ́ẹ̀ ni ó fẹ́ dànù kò rí kan tí ó gbà ń bẹ̀ ẹ pé táwọn náà bá fẹ́ kí ìjọsìn wa kó máa jẹ́ ìjọsìn tọ́lọ́mùbá sùfánù wa tààlà tí ó gbà lọ wa tí ó jẹ́ ojúlówó ìjọsìn àgbọ́dọ̀ máa ṣe pẹ̀lú tàwíìd ìmọ̀ náà lẹ́yọ̀ká àgbọ́dọ̀ ṣẹbọ ìyẹn ló fàdé pé ní gbogbo iṣẹ́ kẹfìrí gbogbo iṣẹ́ aláwo ọlọ́run bá sùfánà àtàlà ni ò ní gbà lọ́wọ́ wọn nítorí kíni torí pé ẹlẹ́bọ ni wọ́n ọlọ́run wà mọ́ mọ́nà àhùn àǹtókòbálà mí ní òun nàfà kọ́ọ̀tù fún mi ọlọ́run kò sí ní tó kọ̀ fún wa láti má gba àwọn nǹkan tí wọ́n ṣe ju pé ní kíni ńlá anáhùn káfàrò bèlá yọ̀bọ̀rọ̀ sóòlè tó pé aláwo wọn àgbọ̀ ọlọ́run bá gbọ́ wọn àgbò jíṣẹ́ rẹ̀ gbọ́ táláwo bá gbàwẹ̀ ń tó bá bá mùsùlùmí gbàwẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ àbí kọrin yóò tó bá gba ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ àbí mùsùlùmí tó ń pera rẹ̀ mùsùlùmí tó náà ń bá wọn ṣe é gún tán jọ ń fẹ̀yọ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ torí kíni torí pé ẹ̀bọ ti wà nù ìjọsìn tó fẹ́ jọsìn. ìyẹn ní túmọ̀ tí a kà síwájú nínú àyà pé mukhlisina òdì nìyẹn pé ọlọ́run padà sí pé níta àfi ìjọsìn fún ìjọsìn gbọ́dọ̀ mọ́ gbọ́dọ̀ sáwọn nǹkan bíi wọ́ bíi àwọn nǹkan àléébù báyìí kò gbọ́dọ̀ sínú tá a fèsì lọ́hùn ni bàbá náà sọ fún wa pé ní faiza arofta tọba mọ̀ tó dẹ́ lójú pé anallahu khalaqakal ibadati pé nítorí ìjọsìn ọlọ́run fi dẹ́ tí wọ́n náà sì fẹ́ mọ ṣèjọsìn ń wá lọ mọ̀ pé ní fa'alam annal ibadata la tusamma ibadatan illa ma'a tawhid lọ mọ̀ pé ní ìbáàdà rẹ̀ ń kò tí ì lè máa jẹ́ ìbáàdà ìjọsìn o àfi máa àtàwọ̀hìd àfikọ́ ṣe lórí ìmọ̀lọ́n lẹ́yọ̀ kan ṣoṣo ọ gbọ́dọ̀ pa nǹkan mi pọ̀ mọ́lọ́n ìjọsìn gẹ́gẹ́ tó bá ń ṣe ọ gbọ́dọ̀ ṣe nítorí nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́run ọba eléyìí gẹ́gẹ́ ìpìlẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ gbogbo ìjọsìn tá a ṣe ọ gbọ́dọ̀ pé ní ìrun ọlọ́run nìkan láti ṣùgbọ́n tó bá jẹ́ pé ìjọsìn mi à ń lọ àjò yẹ kájẹ́ káyẹ̀ ẹ̀ mọ́ òun náà rárá torí ọlọ́run náà ló fi sùn náà àbí tó bá pa nǹkan torí ọlọ́run náà ló fi pa á ọlọ́run bó òdi fẹ́ ṣètò láàrin àjọsìn nípa ẹni tá a ṣe fún ẹnìkan náà kò yàtọ̀ ìjọsìn ló lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n ẹni tá a ṣe fún ìkẹ̀kan náà àníyàn kan náà pọ́lọ́n láti fún lágbọ́n fi ṣe gbogbo ẹ̀ ọlọ́run bá sọ́nà wa tààlà ń pa wá láṣẹ nínú sọ́tòlù káwùsàr ọlọ́run ní fasọ́lì lè rọ́bì kàwán har ìyẹn ni pé tọ́ọ̀bá kírun ọlọ́run ní kọ́ kí fún mọ́kì nítorí nǹkan míì mọ́kì fẹ́ lòmíì àtọ̀fọ́lọ́run bọ́n ṣe wá ń kírun fọ́lọ́ ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà tó bá pa nǹkan tó dùn ọlọ́run ní kọ́ pa fún kò sí pé tó bá kírun fọ́lọ́ tó bá bẹ́ẹ̀ dùn wá ní ájò lélẹ́yìí ọlọ́run káájò kọ́ wá pa fún nǹkan mi kọ́ wá létútù lọ́ ń ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ yóò bá tọ́ ọdún jẹ́ yóò bá àrùn tọ́ tún kí náà jẹ́ yóò bá àwẹ̀ tó gbà náà jẹ́ torí pé kò ní í mọ lórí nǹkan nìkan ìsọlá yìí ń fún wa pé kul inna salati wa nusuki ìrẹ́ ànábì sọ fún wa ní irun mi tí ń kí wa nusuki àti gbogbo àwọn ìjọsìn mi ìpankan mi ìṣe sọ́dákọ̀ ìtàǹfowó ṣe wa mahayaya àti ìṣẹ̀mí mi wa mamati àti ikú mi lillahi rabbil alamin gbọ́dọ̀ gbé torí tọ́lọ́ yẹn kó gbogbo bá ti láyé wa tá a jẹ sín níbẹ̀ torí tọ́lọ́ nìkan ló gbọ́dọ̀ jẹ́ láṣẹrí kálá àgbọ́dọ̀ mú nǹkan mí pẹ̀lú ọlọ́run ọba ọba tí ó dá wa onìkan náà la gbọ́dọ̀ máa sìn onìkan náà la gbọ́dọ̀ dojú ìjọsìn kọ eléyìí nínú pọ́ìntì tó yẹ kí amọ̀n bàbá ṣàpèjúwe rẹ̀ pé ìjọsìn àti ilé ìpè ìjọsìn àbí kó jẹ́ pé yẹn ṣe ẹni tó mọ́ lọ́nà lẹ́yìn ọ̀kan ṣoṣo kó jẹ́ pé orí tawhid lèyàn fi ṣe kó má fẹ́ bọ́ ṣe. àbá mápèjúwe wa ntójú ilé pé kama anna sọláàtà la tusamma sọláàtàn illa ma'a at-tahara gẹ́gẹ́ bá a ṣe lè tí ìpèrún nírun lágbájá ó kírun àti ilé sọ pé ó kírun àyàfi kó nímọ̀ra ẹni tí ó ṣàlùwà láǹsìn àbí kò tiẹ̀ lágbára àlùwà náà kò tó ṣe táyà mọ́mù tó sì ní kápá ó bá kírun bẹ́ẹ̀ ó kàn ṣeré ni àti lè pè nínú torí pé nínú ṣurutu salah nínú àwọn májẹ̀mú òun oníkàṣemọ́ra tó lómi láṣẹ ni àbí ńgbà tí àbá ti ẹ̀rọ mi àbá àlágbára láti ṣe àṣetò níyẹ̀pẹ̀ àgbọ́dọ̀ sì mọ́ra kọ́lọ́run tó lè gba ìrun wa yẹn ni ànábì sọnù hadith ẹ̀ pé ní la yakbalu Allahu salata ahadikum ọlọ́run nígbà àrùn ẹnì kọ̀ọ̀kan yín tó bá lòun kírun ìdá àdàfà àtà yàtàwà bọ̀à tó bá dẹ́gbin kọ́lọ́ọ̀ nígbà náà títí tí e ṣàlùwàlà tí e ṣe mọ́ra ẹni tó bá kírun tí ó ṣàlùwàlà tí ó ṣe mọ́ra tó kàn kí bẹ́ẹ̀ ìjó kírun ìyẹn èé ṣèrun àbánigẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹni tó jẹ́ wípé kò ní tàhídì tó lòún ṣèjọsìn tèfèrí tó lòún ṣèjọsìn àbí mùsùlùmí tí tó ń ṣẹbọ tó lòún ṣèjọsìn àníkúyú náà níjọsìn gẹ́gẹ́ bá ṣe lè pé irun ẹni tí kò ṣàlùwàlá nírun bẹ́ẹ̀ náà láàní pé ìjọsìn ẹni tí ò mọ́ lọ́n lẹ́kan láàní pé níjọsìn òkáyàwó àpèjúwe yìí ẹni pé àpèjúwe máa sún nǹkan mọ́ni ni gbogbo wa náà tí ò sí èméjì mẹ́la mọ̀ pẹ́ni tí ò mọ́ra kò ní irun àfàwọn onísọkúsọ ẹni tán ní kódà àwọn ṣéwù lè mọ́sàlù wà látàn sì mọ nírun kò sí ṣéwù náà torí ẹni tó mẹ́sìn yẹn wá náà lànà bá Muhammad sallá ó ṣe mara ọkọ wa ní ìta fomi ṣe táwọn sọ àbá gbà wá tíri wáyà pọ̀ jántẹrẹrẹ lórí ẹ̀ bákan náà ni ọkọ wa ní ìta fi ẹ̀pẹ̀ sí tá àbá lágbára ká lómi àbá àrómi ìtànàbí sọ nínú ìṣesí rẹ̀ ó wà ń bẹ gbogbo aná ní ìdá lójú pé ní ẹni tí yóò ṣe mọ rẹ ò lálùwàlá ìyẹn pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò yá dá wa lójú pé ẹnikẹ́ni tí èèbá ṣe alutawhid tí ò bá mọ́lọ́n lẹ́yọ̀ kan tó jẹ́ lẹ́bọ gbogbo tó bá lòun ṣe níjọsìn kò jọ́sìn fọlọ́n a lè pe níjọsìn báwa bá ń pe níjọsìn lọ́dọ̀ tiwa lọ́dọ̀ ọlọ́run kì í ṣe ìjọsìn eléyìí tó jẹ́ kí àtúngbìyànjú láti máa lékún níbi mọ́lọ́n lẹ́yọ̀ kan láti kọ́rọ̀ tawhid ká mọ̀ dáadáa láti mọ̀ ń pa ẹbọ tó yẹ kó lè bá àwọn ìjọsìn wa yìí jẹ́ ká mọ gbogbo ọ̀nà tó lè gbà wọlé sí wa tọ́lẹ́ lómi lè máa pa àwọn nìkan lẹ́lẹ́bọ tó yẹ pé tá bá wò òun náà dáadáa kò bọ́ ń bẹ̀ torí pé nínú láwùjọ wa yìí ẹbọ ntí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè ṣàlàyé rẹ̀ bó ṣe jẹ́ ni àbí kọ́ máa fi ojú ẹ̀gbẹ́ kan wò ó kọ́ ní ẹ́ ntí ń jẹ́ lẹ́bọ òun náà lẹni tí ń gbé nǹkan sóríta òun lẹni tí ń gbégún ẹni tí wọ́n ń de nǹkan míì mọ́ tí tó gbára lé nǹkan míì tí ń de mọ́ra tó wà pé ó ń mọ sọ́hun kọ́ ẹni tó ló ń ṣe tutù tó ló ń ṣe ájò tí ń pa nǹkan mi tí ń pọ nǹkan mi sí ń kọ́ ẹni tí wọ́n àgbàdo sóríta ń kọ́ ẹni tí ń gbé nǹkan sóríta ń kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí ń porúkọ nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ ń kọ́ ẹni tó ń lálùjẹun ń kọ́ títí ń pè lórúkọ mi pé ní àwọn rọ̀wá ní àkànní gbogbo àwọn eléyìí náà ò bọ́ ń bẹ̀ ìyẹn ló fàtẹ́ pé ní agbọ́dọ̀ dúró táwọn àfẹ́ẹ̀sì kan ṣàlàyé tí ń jẹ́ tàwọn èdè fún wa kí ìjọsìn wa lè bá àjẹjọsìn gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ kó lè bá wà lórí ìlànà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fẹ́ kí ló fẹ́ ó ní kí ìjọsìn yẹn mọ́ bí tàná bí ìbúrọ̀n tó lọ́run fi ṣàpèjúwe fún wa pé ní hanifan ẹni tí ó sáfẹ́ bọ́ pátápátá ni nínú ìfesí rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí ẹlòmíì ò ní bá wọn gbé kò ní ṣe bọ ọ̀rọ̀ lòun fi ń ṣe ọ̀rọ̀ ẹ bó sì máa jáde nínú ọ̀rọ̀ rẹ̀ tó ti bó ti pẹ́ la rẹ̀ mùsùlùmí ó sì lè mọ́mọ́ tó bó láti mẹ́lẹ̀ àálọ̀ ọkọ ni kíjọsìn tá a wáyé wá ṣe kò lè bà mọ́ kanga kanga bọ́lọ̀ bá sùn àwọn àtàlà bó ti fẹ́ ẹ rí i pé ròyìn tó lọ́n fi ròyìn ìjọsìn àtàwá tá à ń ṣe rẹ̀ ká máa kíyèsí ọlọ́run mọ̀kùlẹ̀ sí ìnana òdìn ìyẹn pé kíjọsìn yẹn mọ́ kí kálukú náà mọ sáwọn nǹkan bí ẹbọ máa rọmọ sáwọn nǹkan tí mo ń bàjẹ́ òsì ń bẹ̀ gbogbo ilé rẹ̀ kí akéèsì èyí wá jòkó tẹtẹlẹ kó mọ̀ àfi kó lọ kọ́ ṣògẹ́ bá náà fi mọ̀ pé ẹni tí ò ní ìmọ̀ra onírun bẹ́ẹ̀ náà lẹni tí ò ní tawhid kò ní ìjọsìn ìyẹn ló fàtẹ́ pé àwọn àfáà mi gan-an fi ṣe definition kájọ́sìn fọlọ́ tawhid gan-an pé gẹ́gẹ́ bàbá ti ṣe nínú tíra bàbá Muhammadu bin Abdul Ahad táǹkà tíra àwọn ẹgẹ́ bá sọ nínú al-usulu thalatha nígbà tó ń túbọ̀ lóhùn pé illa liya'budun nǹkan ọlọ́run ní ohun torí nǹkankan dáhùn àlùjẹ̀nú àtìyànjú pé kán wá sí mi lọ́wọ́ ní yuwahhidun ìyẹn pé kán wá mú mi lẹ́yọ̀ ọ̀kan àyè pé kán wá sí mi yẹn tí ìbá ti mọ́ lọ́run lẹ́yọ̀ ọ̀kan kò sí lọ́hùn so eléyìí inú tí ó jẹ́ nǹkan pàtàkì tó yẹ gbogbo sílọ́hún sílọ́hún mọ̀ ni pé ìjọsìn ó gbọ́dọ̀ mọ́ kúrò ń bi àwọn ẹbọ tá a bá ṣe ẹ̀rí tẹ́bọ bá wà ń bẹ́ẹ̀ kò ní jẹ́ jọ̀sìn lọ́dọ̀ ọlọ́ kódà olóòtún bàjẹ́ ẹni yóò tún jìyà ni kọ́lọ́mbà sùfàánà wa tààlà tí ó sànù ẹnì kọ̀ọ̀kan kó sàkólékún àgbọ́yé wa wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.